tí a fi ń ta ọmọ ẹ̀yà jì tí a pè ní the forgotten sunnah uh, reviving the tradition of the Prophet Muhammad sallam so ó máa ń jáde ní every Friday so ní ẹnu bóyá bóyá ó lè má jẹ sí bóyá lè padà bá a wọn àwọn ọmọ ẹ̀yà létí so that láti ṣáàjú tí a àwọn ọmọdé tí àwọn súnmọ́ táwọn ọmọ tí ń gbàgbé ẹ̀ ọ̀kẹ́ náà. Mo lè ní ní ẹ̀rọ àkókò.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 معاشر المستمعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته Okay. Okay. Alhamdulillah.

ìjẹ́ bá ti di làkúnà fún un nígbà tó dẹ̀ bá ní àwọn àbáwò ní ìdájá àwọn ọmọ wọn máa ti fi làkúnà wọn àti ilé kan àwọn àbáwò ní súnà náà àwọn ọmọ tó tẹ̀lé náà àwọn náà ń tẹ̀lé ọ̀rọ̀ tẹ́ bá sọ fún wọn ó ti jẹ́ pé káwọn náà ti fi lọ àwọn náà ti ń tẹ̀lé àwọn ọ̀pá wà wà ní mọ́sálásí ìṣòwò àdé tí ó ti ẹ̀ ìlú ọkùnrin tí ó ìlú ọkùnrin wà ní àti níná bá a bá kì í a lè fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àti ìṣẹ́jú márùn-ún láti kì í. àmọ́ bá kà sí adábàtà àtàyà ó lè jẹ́ pé ìṣẹ́jú mẹ́wàá láti lè fi àtàyà tọ́kàn ti wá kúrò níbi èyí tá a fi hàn ojú ọ̀wọ́ wà. ìgbà míì tó lè bá ìgbà míì lè tọ̀ wá a sì fi kí nǹkan àtàyà ló kò bá yẹ kí ká tètè ṣáàjì ara wa kò ó sì lé sí ìṣẹ́jú mẹ́wàá ìwọ́n ti ṣàtàyà ní òwá máa wọ àtàyà wò. ó wá jẹ́ pé mẹ́ta mẹ́ta láwọn àti ní mẹ́rin mẹ́rin tí dídùn bá ń bọ́yá ẹgbẹ́ èyí mọ́ fáwà níjú ọ̀hún. èyí tẹ̀lé fún wa tún níbẹ̀ ní pé gbogbo wọn ìtọ̀ wá mọ̀ ìpè gbogbo wa tá a wà nù mọ́sálásì àgbà ìsìlámù lọ́dún wa sínú rẹ̀. àwọn ilé àṣáájú tẹ̀ ń sọ tẹ̀ ń kàwé ẹ̀ fún wa yìí. àwọn ilé àwọn àmọ̀ ìpè afáwọn bàbá wa lórí tí wọ́n fi ìlàwá náà kẹ̀ ìmọ̀tẹ́ wá nílẹ̀ tí wọ́n ń ṣàlàyé fún ọ báwọn ti ti ti báwọn sábẹ́ ti ti báwọn tí wọ́n bá wọn sùn pé wọ́n mọ ọlọ́run ọba náà ẹgbà tọ́lọ́run à táwọn ọba tọ́lọ́run kí bí ìnílé àmì wọn gbà tọ́lọ́run ọlọ́run tí ẹ̀mí àwa tá a máa fún yìí àgbà tó dìgbà tá a bá ṣe tó ń báyìí kó wá gbogbogbogbogbò táwọn àgbàlagbà ti tẹ̀lé yìí. ẹlẹ́ẹ̀kejì àwọn sì tún gbọ́ títí ànábì fúnra ara rẹ̀ wọ́n lè wọ́n lè nìkan bẹ kí kí ni wá bá wá dáhùn tó wá lọ ibi tó bá mi gbàgbé gbàgbé ọ̀fẹ́ lè yàn kó bí ẹ̀sìn Islam yìí gbogbo eléyìí ti ṣẹlẹ̀ mọ́ṣáláṣí ìjọba yìí. tá a bá sì máa sọ bí ìrètò ọmọ tèmi ló jẹ́ lẹ́yìn tó máa rí bàbá yìí bá wọ́n fún wa ẹgbẹ́ ọmọ jẹ báyìí báyìí àtìkọ náà sẹ́yìn náà wò báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe bá ṣáájú ọ̀rọ̀ òfin yìí náà báwọn ọmọ òfin kọ́ bá bẹ lẹ́yìn tí inú wọn ọ̀bá tún sí tẹ̀sí àtàwọn àtẹ̀yìn náà máa máa ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ọlọ́run tó máa tó fún sáfíkèèdì lẹ́yìn àwọn táà náà tó fún sáfíkèèdì àwọn táà wà tàbí aláwọ̀ láàbí tàbí aláwọ̀ ní àlùkò àgbà àlàyé fún wa fún wọn gbọ́ fún ọmọ kọ́ má jẹ́ pé àtakò láti sọ ẹ̀ má dé òkúta wà mọ́. Ìgbésẹ̀ ìlú kárí mi làwọn ṣe ṣe ń wò sí ebe àtàrà lẹ ṣe nìkan ẹbẹ ilẹ̀ kí ló fún gbogbo òun bẹ̀ fún gbogbo ọkọ̀ wa náà ń tẹ̀lé yín ni pépè ní wa àwa náà àjọ ń pè ká mi. àmọ́ wà lọ ọ̀hún pé wọ́n máa wá jìdá wọ́n fi máa ṣe wọ́n máa wá para àti wọ́n máa ṣe wọ́n máa wọ́n máa bí ìgbà tí yàn ń sa ń bí ìgbà tí yàn ń sa bí yàn ti ń bẹ̀ tí yàn ti ń sa apá ní ti ń ní ń padà àti ìgbà pé ọmọ fi lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ máa fi lẹ́ẹ̀mẹ́ta lórí ìwọ̀n tí ìṣe bá rí pé wọ́n yá kí ìlú ká kọ́ sáré sílé èyí ń kọ́kọ́ sí èyí ń bá wà tó ọba bá kọ́ wọn táwọn ọmọ ìjà láti iṣu àwọn. Àgbáyá yóò gùn irun míì náà wọ́n sáfẹ́ kó ojú tí wọ́n mọ̀ pé ìmọ̀mù ṣe ń kí làwọn náà ń kí àti ti àyè àkàtì àṣùbà àti ti àyè láti oníkálukú ọ̀rọ̀ bíi iṣẹ́ rẹ̀ náà gbóngá ni ọlọ́run ò tó bá wọn ẹ̀dá fún ní tiwa táwa máa ń nù àwọn ti sún náà ẹ̀kọ́ fún wa kó yàwá náà kó yàwá náà kọ́kà àwọn obìnrin bá jọ là lọ́dọ̀ ọlọ́run ká má ní kélékélé ara wa sí. alhamdulilah salatu salam ala rasulillah. وعلى آله وصحبه وتابعين له بإحسان إلى يوم الدين أما بعد أجي قوسي بأولي نعم أجي قوسي بأولي Náà, alhamdulillah, salatu salamu ala rasulillah bá ṣe. Ah, ìbéèrè tí bàbá béèrè, ah, àlàyé rẹ̀ ó kún rẹ́rẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe tí ó gbọ́ anádàdẹ̀ ti gbọ́. So, wọ́n fẹ́ kí a ṣàlàyé lórí àlámọ̀rí náà ni, pẹ̀lú kí nìkan tí súnnà sọ nípa rẹ̀ abẹ́lọ́wọ̀n bá alékẹ́ ọlá kọ́lọ̀n kí ọ má jẹ́ kí a sì sọ kọ́lọ̀n bá kí ó sì má jẹ́ kí àwọn bá náà kọ́lọ̀n má jẹ́ kí wọ́n sì wá gbọ́ ilé ìtọ́lọ́wọ̀n bá sọ tánàbí sallallahu alaihi wasallam sọ ọlọ́run má jẹ́ a lè ànábì fẹ́ kí á wòye sí àwọn tí wọ́n so lẹ́yìn wa tí wọ́n ń kírun lẹ́yìn wa tí a bá ń dárun kí ìgbàláyé wà fún wa láti fàágùn bó bá ṣe wù wá kódà ànábì sallallahu alaihi wasallam a máa fi odidi suratul baqara a máa fi kírun tí bá ń dárun kí fúnra rẹ̀ ànábì a sì máa dúró lórí irun débi pé ẹsẹ̀ rẹ̀ máa ń wú ibi tí dídúró yẹn máa ń gùn dé tí bá ń dárun kí fúnra rẹ̀ nìyẹn kódà ìgbà míì tánàbí bá parí suratul Baqara tán ànábì a fi suratu Ali Imran lé tó bá tún parí yóò tún fi suratu Nisa lé àwọn tí àwọn sóra táwọn yìí àwọn sóra tó gùn púpọ̀ ni nínú Al-Qur'anul Karim téèyàn bá ń dárun kí bó bá ṣe wùyàn lèyàn sì lè fàámọ́ torí wọ́n ló lè jánu ara rẹ̀ lọ́wọ́ bó bá ṣe rọ̀ ọ́ sí náà ni kò ṣe fàárun tó ṣùgbọ́n tí èyàn bá ti ń kírun fáwọn èèyàn èyàn gbọ́dọ̀ wòye sí àwọn tí èyàn kírun fún anábi sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa wípé idha salla ahadukum bin nas falyukhaffif tẹ́nì kọ̀kan yí bá ń kírun fáwọn èèyàn ó ṣe ìrun yẹn ní nítorí pé fa inna minkum ad-da'if ń bẹ nínú yín ẹni tó yẹ sí pé ọ̀lẹ ni kìí ṣalágbára bóyá ààrẹ ló sọ́dọ̀ ni o àbí àdámọ́ tọ́nà ọba àlékẹ́lá dámà ni o àbí nǹkan kan ní kìí ṣalágbára ẹ wòye sírò àwọn báyìí wálkẹ̀bír anábìíní bákan náà àwọn àgbàlagbà ń bẹ nínú yín tó yẹ pé ogbó ti sọ wọ́n di ọ̀lẹ wọn àdá ọ̀dọ́ bákanáà àti àwọn tí wọ́n ní bùkátà tó lágbára tí wọ́n fẹ́ gbọ́ tó yẹ pé bùkátà tán fẹ́ gbọ́ yìí kò ní fún wọn láàyè láti fa ìrun gùn àbí láti máa kí ọ̀run lẹ́ni tí bá ń fa ìrun gùn púpọ̀ so eléyìí báyìí nínú àwọn ẹ̀kọ́ tí ẹni tí bá ń ṣáájú kírun fáwọn èèyàn tó gbọ́dọ̀ nílì ó gbọ́dọ̀ máa wòye sí àwọn tí ń kírun lẹ́yìn ẹ̀ ń bẹ́ńgbà pé aláàárẹ̀ nínú hadith yẹn náà ó ní wal marid aláàrẹ náà ń bẹ nù yín tó yẹ pé àìlera ń bẹ fún tóun náà sì tò lẹ́yìn yín tóun náà ń kí jama'a ìfà irúgbùn kọjá bó ti yẹ yóò kó nira bá irú àwọn báyìí tó ń tọ́rọ lè jẹ́ sí pé téèyàn bá ti ń kírun fáwọn èèyàn ó máa ṣe ní ìwọ̀ntún ó má jẹ́ kí ó máa jágùn púpọ̀ débi pé ẹ̀mí àwọn èèyàn máa kù lórí ọ̀run so eléyìí báyìí agbúrò kíyèsí dáadáa nítorí pé Mu'adh bin Jabal radiyallahu anhu ó ń kírun fáwọn èèyàn níjọ́ kan tẹ́wọ́n Isha ló ń kí fáwọn èèyàn ẹni nígbà tó wá ń fa irúgbìn yìí tó fa àrùn yìí gò kọjá bó ti yẹ ẹnìkan nínú àwọn sọ̀hábà nínú àwọn ẹnìkan nínú wọn bó ti bínú jáde lẹ́yìn rẹ̀ munafiki lélé yìí eléyìí tí ń fa binu tó báyìí ọsá bínú ó pe mọ̀háàzùrù jẹ́bàlì ní munafiki ọ̀rọ̀ yìí ó di fanfà débi pé ó dé tí sallallahu alaihi wasallam wípé ẹnìkan nínú àwọn sàhábà ó bínú jáde kó lẹ́yìn mu'ad nígbà tó fa ọrùngùn kọjá bó ti yẹ ó sì pè ní munafiki Anabi wa ránṣẹ́ mu'ad ìrẹ́ Mu'ad ṣé onífìtí léèyàn lọ fẹ́ jẹ́ ni ẹni tí ó máa kó ìnira báwọn èèyàn ò lọ fẹ́ jẹ́ ni Ànábì sallallahu alaihi wasallam sọ fún pé tó bá ń kírun fáwọn èèyàn máa ṣe ní fífúyẹ́ wọ́n máa fagùn kọjá bó ti yẹ má ẹ̀rí wípé níbi báyìí Ànábì òyìn Mu'ad lórí bí ṣe ń fa yẹgùn kọjá bó ti yẹ Ànábì bú ni so nítorí pé ó ń kó ìnira báwọn èèyàn so gbogbo àwọn eléyìí báyìí jẹ́ kó yẹ wa wípé tá bá ń kírun fáwọn èèyàn pàápàá jùlọ níbi tá a ti rí fáwọn àgbàlagbà pọ̀ báyìí tá a ti rí fáwọn àgbàlagbà pọ̀ báyìí tó yẹ pé àti dúró gan ẹ̀yìn òòrùn rómọ́ gẹ́gẹ́ bí ogbó wọn dúró tọ́mọ́ so ara ó mọ̀ ni wọ́n tí ìdúró yẹn bá ti ń pọ̀ jù gbogbo nǹkan tó bá ti lé ń pọ̀ jù fún wọn ara ó mọ̀ ni wọ́n so èèyàn gbọ́dọ̀ mọ̀ ṣàkíyèsí eléyìí báyìí nínú ẹ̀kọ́ tí ẹni tí bá ń kírun tí bá ń sáájú kírun fáwọn èèyàn tó gbọ́dọ̀ ma ní gẹ́gẹ́ bí asáájú kírun fáwọn èèyàn so bákan náà nínú àwọn nǹkan tá fẹ́ kí a sọ̀rọ̀ lé lórí òun náà ni àtàṣáhùd tí a máa ń pè ní àtáyá pé báwo ni gbèdéke gígùn rẹ̀ gan wọ́n nítorí pé àtáyá nígbà míì rèé kódà a máa fẹ́ gòdé a máa fẹ́ gò bá ìrun gan tàbí kó tiẹ̀ tún jù bẹ́ẹ̀ lọ́ngbà míì tàbí kó gùn lágùn jù pé ó ṣe ń pẹ́ tó báyìí eléyìí náà ó yẹ kí a ṣàkíyèsí rẹ̀ àwọn nǹkan tí a ń tánàbí sallallahu alaihi wasallam tó yí ó pàwà láṣẹ ká máa ké níbi àtáyà kò ju nǹkan mẹ́rin náà lọ so alákọ̀ọ́kọ́ òun náà ni àtáyà fúnra rẹ̀ àtàhíyátù lillah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 lẹ́yìn rẹ̀ a wà sọ níbi àwọn nǹkan mẹ́rin اللهم إني أعوذ بك من عذاب من عذاب اللهم إني أعوذ بك من عذاب النار ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال لن يرى آه سيادوا سيا أبو بكر منشي اللهم إني اللهم إني أستغفرك اللهم نعم اللهم إني ظلمت نفسي فاغفر لي فإن فاغفر لي المغفرة من عندك وارحمني إنك أنت اللهم إني ظلمت نفسي فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم tabati bi gbogbo àwọn mẹ́rẹ̀ ni ẹ̀tán àkáyà ti parí ẹyọ kọ̀ọ̀kan náà láti rí gbogbo ẹ̀ kò ní ìdí ká máa pààrà rẹ̀ ká máa pààrà rẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́tẹ̀ mẹ́rin kódà kò sínú súnà ká máa pààrà rẹ̀ bẹ́ẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ìtító gbogbo táa wí rèé ìṣẹ́jú méjì fún lọ́rùn so èyí ó ti wù tán àwọn bá ṣe wù kéèyàn lọ́ra tó kìí ṣe nǹkan tí yóò mọ̀ wá pẹ̀lọ títí nítorí pé ìfà nǹkan yìí gùn kọjá bó ti yẹ àwọn tí wọ́n wà lẹ́yìn wa táwọn bá ti ké ti wọn tán ọkàn ó máa lọ síbi ọkàn ó máa ṣeré káàkiri ni so ká farabalẹ̀ ké dédébé ká dédébá ní kí á dáwúrúwù nípa ní káké níkè tó jẹ́ sí pé ààrí pé tá ń wí jáde lẹ́nu ó nítumọ̀ ṣe bá nìsìn ṣùgbọ́n tó ń ti bí mo ṣe ké yìí náà mo ṣe kẹ́rí pé nǹkan jú ké tó ń ti bẹ́ẹ̀ kéde pé bọ́yá ó gbàsìkò rẹpẹtẹ ṣógbó àwọn eléyìí báyìí ká gbìyànjú ká kíyèsí tó bá jẹ́ sí pé ìntàwọn bàbá sọ tó bá jẹ́ sí pé kò bá sí so a ní ti torí pé torí pé wọ́n béèrè lọ́wọ́ wa ni wọ́n bá dẹ̀ ti béèrè rẹ̀ a ó lẹ́tọ̀ fún wa ká gbìyànjú ká sàlàyé fún wọn bó ṣe rí so nítorí pé tá a bá sàlàyé fún wọn bó ṣe rí ọlọ́run bá lè tẹ́lá òbí wá pa àsàbòsí kò yíba ní sí bọ́yá àfi ń wáyọnú wọn ní kò yíba ní sí torí ẹ̀ láwá ń sọ nǹkan tí ó bẹ́ẹ̀ ni mo ṣe ṣàlàyé yìí so ẹ jẹ́ ká gbìyànjú ká máa kíyèsí àwọn kinní wọ̀nyí so bákan náà rèé tí ta bá fẹ́ kírun ká máa rí pé bóyá àwọn sówàrù ta fẹ́ fi kírun fáwọn èèyàn ká rí pé àwọn sówàrù ta mà dáadáa ni tí ó tọ́lọ̀ ní kó dúó níwọ̀nba tá bá ti ẹ̀ ṣàṣìṣe tá bá ti rán wa létí kò ní máa pẹ́ máa pàràmọ́ pàràmọ́ torí pé ìmọ̀ para rẹ̀ mọ́ para rẹ̀ mọ́ para rẹ̀ ká tó rí pé a sì fẹ́ ké tó gbèdéke kan tí ó rí pé ọjọ́ ti ń lọ tàbá para àyà kan bí ẹ̀ márùn ó túnmọ̀ sí pé ìta lè fi káyà márùn láti fi káyà yọkan yẹn a sì fẹ́ ká àyà bí mẹ́ẹ̀dógún bí mẹ́wàá tí ó yóò máa jẹ́ bí àyà bí 25 nítorí pé a para àyà kan bí ẹ̀ márùn tí ó mọ̀ túnmọ̀ sí pé bí gbà pé a káyà márùn ni so owó rọ̀ àwọn ilé ìkágbìyànjú kí a kíyèsí dáadáa káwo àwọn sówàwù tó bá tó tari pé ó yọ ó adẹ̀rí ha dada kódà kọ́ jẹ́ sí pé sóòrọ̀ kan náà láàrí pé àárín hátàdẹ̀ ń para rẹ̀ ní gbogbogbà wa ó wọlé tí bá ní so a ilé báyìí jẹ́ àkíyèsí imam tankirun fún àwọn so a kọ́lọ̀ bà lè kẹ́lá kí ó dákun kí ó tún ẹnìkọ̀ọ̀kan wá ṣe so kí a sàkíyèsí nǹkan tí wọ́n àwọn àgbàlagbà tí wọ́n ń kíyèsí wa sí yìí so bí ara ti ṣe rí ní àsìkò tí wọ́n wà yìí kò lè gbà wọ́n láyè a sì gbọ́dọ̀ fi ara ti wá wé ti wọn a gbọ́dọ̀ fi bá ṣe wà lábára pa a gbọ́dọ̀ fi pàápàá jùlọ ṣẹ́rẹ́ tí bá ń kírun fáwọn èèyàn a kìí sábà sú ohun nítorí pé òun ka kéwú ń fọkàn bá lọ ohun ṣùgbọ́n àwọn tó wà lẹ́yìn rẹ̀ àwọn ò ní rí bí òun kò yí bá ní sí yìí so kákíyè sí yìí ọlọ́bà lè gẹ́lá kó a kí ó bí jẹ́ a eléyìí tí a ń gbìyànjú àti ṣàlàyé yìí kó lè bá yé dáadáa kí wọ́n má rí nírí pé àbí akànfẹ́ wá máa fìtínà wọn pẹ̀lú ràn kíkí àbáfẹ́ wá máa lantí ó le jù tó nira jù àwọn lọ́rùn so ibi tí ṣẹ̀rí àbá ti ṣe ìdẹ̀kùn fún wa ká gbìyànjú ká ṣe ìdẹ̀kùn níbẹ̀ so alhamdulillah Now, ẹ̀yọ́ eh, eh, eh. E, eléyìn lákàgbìyànjú àti pàtíyèsí sí kí bàbá kí ẹmẹ́jẹ̀ àrí sírí kárí mi kákẹ́ pàtíyèsí ni torí pé kárí mi yìí rẹ̀ iṣẹ́ ọkàn ni so kìí ṣe mọ̀ pẹ̀lú iṣẹ́ ara àbíbẹ̀rẹ̀ bá ṣe ṣe nǹkan sí kìí ṣe mọ̀ ọlọ́run nìkan ló ma ẹni ṣíṣe kárí mi ṣe wà ní sí so ọlọ́run bó sàbẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́run bá yóò yóò fi ẹ̀sìn yìí yóò fi rọ̀ wá lọ́rùn ju báyìí lọ ọláláyé lọ sọ́mísílẹ̀ àríkìsọ́lá Naam, so wọ́n ní Okay àwọn tó mọ ọmọ ọmọ ní ṣe kí àwọn ọkùnrin máa bá dàbí náà gbogbo dẹ̀ ní ìlàwọ̀ náà. alhamdulilayi. bẹ́ẹ̀ bá ní ìlàwọ̀ náà. alhamdulilayi. bẹ́ẹ̀ ni mo bára lẹ̀ ìlà náà. òbí náà jẹ́ bá tó kíra wà àwọn tó ń lọ mọ ìfowópamọ́ ló dà lọ wá. ẹ má ṣèṣe pé afẹ́ ṣe mọ ọmọ ẹ̀fọ́ àwọn ìdílé à ń kọ́ iye ìdílé pé ó bí wa náà àti ìfẹ́ káàdì ìbádòfò òkú hmm. bẹ́ẹ̀ ni fẹ́ fún mi àmọ́ ẹ ṣe ṣe bí ẹ̀yọ́ ọ̀ṣọ́ ní táwa tó ṣe ní ilé hmm. èyí jẹ́ kí wọ́n máa bàjẹ́ gbà nígbà tí bàbá ṣe ń kọ́ wá fún rẹ̀. ẹ̀ ṣáàṣì wàhálà tí olórí ní èyí bàbá wa sọ bí ẹ̀yìn tí ìgbàlẹ̀ rẹ̀ ní àwárí rẹ̀ pé wà nígbà lọ à ń lò lójú ẹ̀ àwọn bàbá àjọ mi bẹ́ẹ̀ ni bàbá tóun náà ló ti ẹ̀yìn náà dé ìgbé tilẹ̀ wá náà bá wù. bẹ́ẹ̀ni. bàbá tóun ló tẹ̀yìn náà dé ìgbé tilẹ̀ wá náà bò àpò onímọ̀ ẹ̀wà mú àwa náà lọ pẹ̀lú èmi hmm. ò ní ìlọ ilé ayé lé ìwé fún wa. bẹ́ẹ̀ni. lẹ́yìn táwọn wà dàbí láti ṣe ìdájí ìdájí sí wọn àwọn tó máa ń tún ti dáwà á dáwà sílé ti ká mọ àwọn ènìyàn.

ìdáwà tí mo dá ní eré mu. Mo ti ti kéde ní àwa náà máa fi àwa náà ti di lẹ́yìn. Wọ́n wá ń kú ìgbẹ́ tí wọ́n rárá ṣe tí wọ́n tó gbogbo yọ̀ fún ẹ wọ́n fẹ́ lẹ́yìn wọn ní ìwà yìí. No, I only like. Uh, Òun ó gbé ìtòkù lóògùn tó ti tó kúkú lé, èyí kí láti kọ́kọ́, èyí tó kúkú lé ní mo rí ìyá rí ẹlẹ́gbẹ̀ẹ́lọ àbà mú yí bàbá eh, alhamdulillah ṣe rí inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá sọ ìwà lọ́ì so ẹ́rì pé wọ́n ní kìí ṣe pé bọ́yá kí ó dúgùn kan ló ní àwọn lára tó nǹkan so

ẹni ẹ̀dà inṣàlá ọlọ́ọ̀bọ̀ sànú wa ẹni tí a bà wí púpọ̀ ó náà ni àbá mórí lórí <laughs> rẹ̀ ní tí mo wó lọ́kẹ́ ah, àbá ẹ̀dàkùn tó lọ́ọ̀bá ọlọ́ọ̀bọ̀ sàyín lẹ́sàn rí ọlọ́ọ̀bà lè fẹ́lá yóò mú ẹdú jù báyìí lọ ọlọ́lá ìlàlọ́ ilé lè kẹ́lá ti mú ẹdú yìí ọlọ́run bá ò ní ọlọ́run bá ò ní kò ní jẹ́ kí àpadà sí burúkú kó bá yín so ẹ dákun ẹ ẹ gbìyànjú àwọn àtúnṣe eléyìí táwọn bàbá sọ yẹn ká gbìyànjú ká ṣàtúnṣe rẹ̀ tó ti wá yín sí so ọlọ́run bó wú. wọ́n ohun ohun nígbà míì ọlọ́run kó darí ní àpá àdéjú ọjọ́ sáyẹ́ǹsì nígbà tó ń fún wa ohun tó máa ti di tó fún wa dùn mọ́ ọ̀fẹ́ òní báyìí ṣùgbọ́n bọ́lọ̀ ṣe tó ń ti ẹ̀yẹ. bẹ́ẹ̀ bọ́lọ̀ ṣe tó ohun nígbà mi fẹ́ wọn mú olókùn ibi pé ń lórí kò tẹ̀ nígbà pé ìwọ ojú ìwà bàbá inú rẹ̀ ó mọ̀ inú rẹ̀ ìkọ́kọ́ náà ṣe tó ń ṣe ìgbà ìwà láì. Àdà ẹ ṣe gan sá. Àwa náà máa ń tọ́ bàbá mú rí pé <laughs> àbá mú rí ẹ máa mú fẹ́ gbóná ṣe gbọ́ ohun yíyẹn ó lòkè àdámá ẹ̀rí bí bàbá sọ ń sìn ọláyà àdámá ni kéde kí bọ́yá àbá múrí màmá máa pariwo tẹ̀mẹ̀rẹ́ tọ́nà bá dá lólóhùn òkè so kò sí àdámá yẹn ó máa hàn so ṣùgbọ́n nígbà tí àkéèsí ti ń wáyé so ẹ gbìyànjú ẹ máa gbìyànjú ẹ máa rí pé ẹ̀ rẹ̀ òun yẹn lẹ̀ púpọ̀ púpọ̀ tó ṣe báyìí sí kò kò sẹ́ni tí tẹwàfẹ́ báyàn sọ̀rọ̀ bí èyàn ṣe wà lẹ́gbẹ̀ẹ́ yìí tẹ́ẹ̀fẹ́ kí ń gbọ́ ẹmọ bẹ́ẹ̀ ṣe lè sọ ṣùgbọ́n ibi tẹ́ẹ̀bá ti ń sọ lọ tí ẹ̀bá ti ń gbàgbéra lọ ohun yóò tún máa jákè gẹ́gẹ́ bí àdámọ́ ṣùgbọ́n tẹ́ẹ̀bá ti ń fọkàn sí ẹmọ tàbí tẹ́ni ẹbá ti ah, lọ pé ẹ máa gbìyànjú ẹ̀yin náà máa fọkàn sí pé tí ìpòhùn mi ti ń lò kejì báyìí tí ó kì ìpòhùn mi ti ń lò kejì so ẹbùn ní ohun ẹbùn ní ẹlòmí ọlọ́run bá àlékẹ́lá máa ń bùn lẹ́hùn ohun dúndùn ṣé bá ní sí ẹlòmí sì ní ọlọ́run bá àlékẹ́lá ògùn lẹ́bùn ohun dúndùn ṣùgbọ́n tí èèyàn bá gbìyànjú àwọn kẹ́mẹ́ tó pé èèyàn máa ọlọ́run ògùn ẹlẹ́bùn rẹ̀ ṣùgbọ́n èèyàn máa ń gbìyànjú tí ó sì wá tí ó rí kìí ṣe àdámọ́ ṣùgbọ́n ó ṣiṣẹ́ tọ́ ni ọlọ́run sì padà sí rọrùn fún ìrora ní tẹ́yìn bá gbìyànjú lórí nǹkan ọlọ́run bá máa ń sí rọrùn fún yẹn ṣe gbìyànjú láti máa rẹ ohun rẹ púpọ̀ tó yẹ ní sìn then ẹ gbìyànjú láti máa láti máa tún fi ìyára díẹ̀ díẹ̀ bóyá bóyá ẹ̀ ń slow púpọ̀ jù lórí àwọn àtáyà yín ẹ gbìyànjú ẹ fi ìyára díẹ̀ fún débi pé ìtẹ́ ìsọ yóò máa nítumọ̀ kìí pé ẹ̀kẹ̀ wọn wíwú léra wọn ẹ̀kọ́ bàbá náà sọ pé kìí pé bóyá gbogbo táǹkì yìí lọ́wọ́ jájèjì sáwọn so ṣùgbọ́n àwọn ọmọ gbèdéke bóò ló ṣe yẹ kó gùn ma lórí bá lè dìbò tó bá ti wá ń gò tayọ àlà ọkọ̀ ọmọ sọ pé à ṣé dèdè táǹkì kan ní náà lẹ́ni náà ń kéde lẹ́nu wa ní ń ké tó fi wá tó bá wọn so ọlọ́run bá yóò fún yín ṣe ọlọ́run bá yóò fún yín ṣe gẹ́gẹ́ bí nǹkan tí ẹ béèrè so àwọn ìrun kọ̀ọ̀kan ń bẹ tó yẹ sí pé ànábì àmà ń fa àwọn àrùn yẹn gùn tó yẹ báyìí sí nínú ẹ̀ ni ìrun sókèwà ìrun àárọ̀ ànábì àmà fa gùn pàápàá jùlọ àwọn àtìwárì nùfàsọ́l àwọn àyà àwọn sọ́ọ̀rù kọ̀ọ̀kan bẹ tó yẹ pé ó gùn bẹ̀ẹ̀ àwọn àyà rẹ̀ wọn sókísókí ànábì sallallahu alaihi sábà máa ń ké tó yẹ báyìí sí so ẹ̀rí pé kejì pé kákí àyà tó gùn níwọ̀nba tí ò tayọ àlà náà kọ́là bàbá ń sọ pé ó ní àwọn lára pé báyìí sí so tí kì bá ṣe pé tó bá jẹ́ sí pé fún bí àpẹẹrẹ sí ẹ ti mú sórọ̀ kan tó gùn tẹ́lẹ̀ ẹ̀kẹ́ yẹn parí ẹ tún wá fi ìmí tó gùn lé yóò máa fẹ́ kó nira báyàn ilé tẹ mú tó gùn yẹn tẹ́ ti parí ẹ̀yẹ ó dá báyìí náà ó dá báyìí náà pápá jùlọ nírú àwọn mọ́sáṣẹ́ pàwọn àgbàlagbà pọ̀ báyìí tó ẹ pé irú mọ́sálásí tó ẹ pé irú àwa tí ọlọ́run tún ní ká tún kéré dáadáa lọ́jọ́ orí ìlàbá wà lẹ́yìn à ẹ̀rọ àdìsí ṣùgbọ́n àwọn àgbàlagbà wọ́n pọ̀ dáadáa tó nínú ìkẹ́ ọlọ́run sì ní kí ẹ máa ráwọn so tí ẹ bá ṣe pé ọlọ́run bá ń fi wọ́n fi wọ́n ṣẹ́kì àwa tí a jẹ́ ni a bá kí sì so àǹfààní ni tọ́lọ́run bá rí òyí ò ti pọ̀ ìfarabalẹ̀ ó ti wà oríṣiríṣi àwọn ìmọ̀ pé ní sákìyèsí pé abáyé káàrin àwọn irú stage táwa wà yìí àwọn ti kọjá rẹ̀ sẹ́yìn so ibi téèyàn ti lè ṣubú tó bá wà ní ibi tí àwọn ti sàṣìṣe ń gbà tó wà ń bí àwọn ibi tán ti rí rí ṣe àwọn ìgbà báyìí láṣẹ́ tà fi rí o ibi ìlàjì sàṣe o ìyẹn mọ́tò jìn súrọ̀ fẹ́ta wá jìn sí o ṣògbórú àwọn nǹkan báyẹn so ó máa ń ṣàǹfààní gan kọ́nà ọba lè kẹ́lá kó dáhùn kó wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa ẹ ká gbìyànjú ká kíyèsí so kí ọlọ́run bá kí ó má jẹ́ kí ẹ̀sìn yìí kó má jẹ́ kó sú wa láíláí so nítorí pé Ànábì sallallahu alaihi wasallam sọ wípé gbogbo tó bá wù kẹ́ máa fún ọlọ́run ọba lẹ́sìn kò lè sú ọlọ́run so Ànábì sallallahu alaihi wasallam rẹ̀ sọ wípé ahabbul a'mali ila Allahi adwamuha iṣẹ́ tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jùlọ ó nífẹ́ tí yàn ṣe tọ́ tẹ́ra mọ́ tí ọmọ pàtì wà tó bá tàbí jẹ́ sí pé èyàn ṣe ó dún níma kéde pé yóò ṣe lásìkò kan yóò tún gbé jùlẹ̀ ń ṣe ń ṣe ń ṣe ó dàkọ́ jẹ́ pé kéékèèké náà ni tí ò mú kiri tí ò mú kìsì ẹ́ so ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ ju kéèyàn mú nǹkan ẹ̀rì mọ́ lọ kọ́ wá jẹ́ sí pé agbára rọ̀ wá ní padà ká mọ́ àbí yọ́ padà máa wá ṣe lásìkò kan a fẹ́ kí ó ṣe àlékún àánú rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa inshallah a ní ọjọ́ ti lọ a ti wà ní nǹkan bí 747 báyìí tí ilé ìta ṣe lálẹ́ yìí náà e, e, ìdánilẹ́kọ̀ọ́ náà ni so wà sí náà nìyẹn tó ní táà bùkátà sí lásìkò yìí nìyẹn so tàbá dẹ̀ ti rí nǹkan táà bùkátà sí lásìkò kọ̀ọ̀kan ká gbìyànjú ká máa yanjú ẹ̀ so àwọn olùmọ́ ní la yajuzu ta'khirul bayan an waqtil haja kò tọ́ ká máa lọ àlàyé lára kọjá ká máa lọ lára kí àsìkò táwọn èèyàn bùkátà rẹ̀ fi wá kọjá àsìkò táwọn èèyàn bá bùkátà gan ẹ ṣàlàyé fún wọn àsìkò táwọn bùkátà rẹ̀ nìyẹn so tí èèyàn bá tó ti lọ ẹgbẹ́ tẹ́ tó ń gbé tẹ́ ń ṣàlàyé lọ ẹ tó máa gbé lọ so ẹ̀mí wà sí gùn kọ́lọ̀n kó sàwà náà lẹ́lẹ́mì gbogbo lórí ẹ̀ so kọ́lọ̀n jíká lè jí sí ọlọ́run wa kọ́lọ̀n jíká lè jí ẹpẹ́ òdodo kọ́lọ̀n jíká lè máa sọ kó jíká lè máa dúó tí kó sì jíká lè máa ṣe irọ́ kọ́lọ̀kú fi hàn wá nírọ́ kó jẹ́ ká lè máa jìnà sí kó ìjẹ́ ká lè máa takò kó jẹ́ ká lè máa pèpèpò nídìí ẹ̀ kọ́lọ̀ mọ́ ajé kí méjèèjì kó dàrú mọ́ wa lójú ká má máa rí òdodo sí irọ́ ká sì máa rí irọ́ sí òdodo ọlọ́mọ ṣe wá lẹni tí ó máa sì fẹ́nu àbí tí ó máa sọ fẹ́nu àbí tí ó máa pèpè sí ọlọ́run ṣe wá lẹni tí ó bá ṣe wù kí rọ́dùn tó kí ó sì gbajúmọ̀ tó kó sì lápàálé tó kọ́lọ̀ sí kọ́lọ̀ ń yà máa ṣe ọlá ìjọkànṣoṣo ọlọ́run ọba tí a bá rí ìbéèrè kan sí méjì sí síwájú kí wọ́n tó pè òun insha Allah so tí ò bá wá sí mọ́ títí di ìjọ mẹ́jọ tí a tún máa pàdé subhanaka allahumma wa bihamdik ashhadu an Thank you. Ọ̀dà ní ṣàlẹ̀. Bẹ́ẹ̀ni.